Mm-hmm. rárá báyìí ó lè tó ṣì lọ́la yí ẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ èmi ò sí rẹ́dí láti lọ síbi tí ọmọ lára lọ. báwo ni bàbá mi ṣe mọ báwo ni mo pé ọmọ lára ti kú. Ah, ọmọ lára ni lóòótọ́. ẹ kàn gbé òkú ọmọ bọrọ gidi ẹ ń gbé lọ bá wọn kí ilẹ̀ fẹ́ sọ kó sọmọ wọn tẹ àbá dán. kúta ẹ̀sùn yìí kò nídìí àdúrà ni ká máa gbà fókù. ọmọ méjì lẹ́ẹ̀kan ṣo. mi ò fẹ́ ìgbẹ́ wà lára omi o. sá àmọ́ ikú ọmọ lára náà ọ̀pá ni. kí n tẹ̀lé yín ká gbé òkú ẹ̀yìn ẹ̀gbọ́n lọ síbi tí àbúrò rẹ̀ ti kú. báwo lẹ́ẹ̀tì dà àwọn adájọ́ ajé wọn ń dájọ́ náà. àmọ́ síbẹ̀síbẹ̀ eh, tá a bá na gbọ̀ngàn ọgbọ́n sí nǹkan tí ọba tó àmọ́ fi ti dìdìrì díẹ̀ á fi tì í dì béèyàn bá ń wo oko kan tó kọbẹ̀ tí kò bá mésòdè gidi jáde kéèyàn sún sẹ́gbẹ̀ẹ́ kó tún tún ebè ńkọ ó dá mi lójú pé yóò yóò so èso rẹ̀. means what. ìyẹn ni pé mo fẹ́ kọ́ ọ wá ìyàwó mi. àbí. ọkọ mi àyìndé gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mò ń bọ̀ mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe nǹkan táwọn ẹbí ẹ̀ sọ. so ká gbà pé àjọmọ ìwà àtàwọn fámìlì mi ni gbogbo nǹkan wọn bá mi sọ nírọ̀lẹ́ hmm. àbí báwo ni wọ́n ṣe gbọ́ nǹkan sọ kí ni ó ṣe mọ̀ ń pa ẹ̀. àdàbà ń pò gidi bíi o ẹyẹ lè mí pọ̀ títìrí ló kàn tìrì ni ọkùnrin olówó orí mi tó tó olówó bóyá tó bá fẹ́ lòmìn á finú ṣeré á fẹ̀yìn gbọmọpọ̀ orí omi tí a lè pè tèmi náà ṣé kò ń dùn bó ṣe ń wò mí yìí. oyin kan sọlá. kọ mi. má ṣe o ò mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjè lọ. ìjà kọ́ ẹ̀jọ́ á tún tẹ̀lé ni ẹ wá kọ́ kó má tà á. mọ̀ wípé òye làgbà ń wò wọ́n ní ilé olórogún ọgbà wèrè ẹni tó ìyàwó kan bùkátà mẹ́rin téèyàn bá ti wá fẹ́yàwó méjì bùkátà di mẹ́jọ àti wípé ó máa ń dùn níbẹ̀rẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn mọ̀ parí ò ṣe má jà kó problem wọra wa lọ́rùn. ọkọ mi so a nífẹ̀ẹ́ ara wa débi pé à ń gbọ́rọ̀ síra wa lẹ́nu mọ́ àbí. tèmi ni mo fẹ́ kó gbọ́. wáyé tẹ́yìn ò lè gbọ́ tèmi. èmi ò lè fẹ́ yàwó méjì o èmi ò lè fẹ́ yàwó méjì mi ò tiẹ̀ lè gbà rárá ṣé tí èèyàn ọ sọ fún ẹni tí ò bímọ ṣé kò ráyé wá ni abẹ́ni tó bá bímọ tó bá làáfíà ṣé yẹn ò dá tó ṣé ò dá ká lálàáfíà tán ká máa wá fíàfíà kiri mi ò lè ṣe mi ò fẹ́ ni mi ò fẹ́. tó wàá nífẹ̀ẹ́ ara wa mú débi pa máa bára wa sọ̀rọ̀ àwọ̀. Mm-hmm. ṣùgbọ́n ìbálẹ̀ ìfẹ́yàwó kejì kò sí wàhálà èmi sọ tèmi ṣá. ènìyàn ni ò gbé jẹ́ ènìyàn lènìyàn yóò máa jẹ́ ọ. agbọ́n bí ayé wọn rí kó wá sọ ọmọràn bí fada kó wá rí. ẹ̀san ń bọ̀ kò sóhun tá a ṣe ọ̀dàlẹ̀ gbígbọ́n lójú náà kíkún tójó ṣe é ti mọ́ àtàrí ẹ̀ gángan mẹ́ta ń dọ̀pẹ́ ṣẹ́ ẹ ti mọ̀ ìrì ò lè máa ṣe kójó márùn ṣẹ́ ti mọ̀. ilẹ̀ tó mo ṣìkà ohun rẹ̀ lè bàjẹ́ lówó tọ́ ṣùgbọ́n ẹ̀sán akẹ́ ohun ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ó ṣèkà tán ó dẹ́sẹ̀ mọ́rùn tó ti gbàgbé pé ayé lè rọmọ kò sóhun tó gbé lábẹ́ ọ̀run o kò sóhun tó ṣe tó ní kẹsàn rẹ̀ tàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀pẹ́ ṣẹ́ ti mọ̀ ìrì ò lè má ṣe kójú márùn ṣẹ́ ti mọ̀. ilẹ̀ tó kó ṣìkà ohun rẹ̀ lè bàjẹ́ lówó tọ́ ṣùgbọ́n ẹ̀san akẹ́ ohun ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ó ṣe kà tán ó tẹ̀sẹ̀ mọ́ ọ́rùn ṣé o ti gbàgbé pé ayé lè rọ́mọ kò sóhun tó gbé lábẹ́ ọ̀run o kò sóhun tó ṣe tó ní kẹsàn-án rẹ̀ ẹ̀san wá kẹ́ dọ́gba dọ́gba dọ́gba dọ́gba dọ́gba dọ́gba. ènìyàn níjà níbi ire ọlọ́run òre nìkan èyí ò ṣe ló máa gba ayé gbẹ̀gẹ́ dọ́gba dọ́gba lọ́lọ́run ọba mú pé ènìyàn ló ń ṣe bọ́lá ṣe fẹ́ o ènìyàn ló ṣe ènìyàn ènìyàn yànyàn ayé ayé. ayé ló dé lọ. at least ìwọ lẹ̀gbọ́n gbogbo wọn tí n bá ti sínlé ó yẹ kó máa rí rẹ bí dáàdi wọn ni but why tó jẹ́ pé ìwọ náà ló máa ń cause trouble. Um, ẹ má bínú sir daddy um, I promise man. Okay. <laughs> All right his mom. I was on about. Mara, I'll take care of them. I'll take care of them. All right. Ẹgbẹ́ mi ní gbin dọ́gbadọ́gba mi yóò dẹ̀ gbin dọ́gbadọ́gba èyí ò ṣe lóòrọ̀ náà ló máa jẹ lálẹ́ ọ̀rẹ́ mi ìgbà ológun fọ́ òru ọ̀ àwo pẹ̀lẹ́ kì í múyá ọ̀ ènìyàn ẹ ṣe déédéé láyé birikiti ọ̀làta gbòǹgbòrò bàbá mi abánijà kẹrù oníjà ògbéni níjà bàbá mi níjẹ́ bẹ́ẹ̀ ọba tí ó sílẹ̀ yàn láàbọ̀ máa pa. ọ̀gá ọ̀ dáká máa tẹ̀ jẹ́jẹ́ ṣá. ẹ kúlé àyè kúlé sá ẹ má a dúpẹ́ lọ́dọ̀ yọ̀. mẹ́rọ. máa bóyá bá mi bó oúnjẹ mi wá o. irú òní ti lè gbé oúnjẹ fún ẹ torí oúnjẹ tí mo ní kí mèrò bẹ́ẹ̀ ṣe lẹ̀ lásáré gbé fún big daddy ó ti ń bẹ́ẹ̀ ṣe mí ó máa tó rẹ́dì. sọ fún yín pé yẹ́mi sí òṣè mi abójú ọ̀rọ̀ oúnjẹ òṣò oúnjẹ lọ ni mo dẹ̀ sọ fún big daddy pé kán má sọ fún yín ọmọdé ló ń ṣe yẹ́mi sí i. ẹ ṣe ń gbọ́ káyọ̀ yẹ just listen listen ọmọdé ló ń ṣe yẹ́mi what what an insult. ẹ wo apárò kan ò ga jù kan lọ o àfi tó bá gorí ebè tó bá dẹ̀ gorí ebè mi kan máa gun ládàá ó yá ó yá ó yá ìdáminú ìdáminú ìdáminú àmọ́ tẹ̀ ní ẹ kò sí ètò kan pẹ̀lú yẹn. anywhere o mo máa dúró ni ó yá. no màá bá ẹ mo ti gbọ́ ìṣòro màá tẹ̀lé ẹ okay let's go. two minutes just two minutes. let's go. mo dúró. mi ò nígbà fèmi àti ẹlẹ ò lọ mi ò lọ tó bá ń kó ṣe pariwo kó nílé kejì onílé kẹta gbọ́ anima. come on you have to go ẹ̀wò lọ́pẹ́ máa máa bá àwọn ọmọ yìí lọ. jọ́sùn jọ́sùn jẹ́ ń tẹ̀lé wọn débẹ̀. jẹ́ ń bá wọn lọ ṣó tẹ́ lára pàmò ẹ̀ ó dùn ẹ̀. ẹ má bínú. ó yẹ yẹ yẹ. ẹ ṣé kò ń ṣe pé ẹ ní owó sí i ó ní kó lè má bá mi gba iye kan náà dọ̀gba kó lè eh, má bá mi gba iye kan náà wọ́n mi she's my baby sister. báwo ló ṣe mọ̀ pé ọ̀rọ̀ owó là ń sọ ẹnì tó ní mọ́tò kẹjẹ àwọn ilé wọn lórí àwọn ọjà rẹ. má wò ó kí n tó kúrò máa bọ̀ má ṣe mú pa máa mú ẹ lọ́wọ́. wá wá wá má sáré o ìyá dúró síwájú a máa tẹ̀lé ẹlẹ́yìn ẹgbẹ́ ni ènìyàn ni yóò gbé jẹ́ ènìyàn lènìyàn yóò máa jẹ́ ọ. agbọ́n bí ayé wọn rí kó wá sọ ọ̀mọ̀ràn bí padà kó wá rí. ẹ̀san bọ́ kò sóhun tá a ṣe gbé ẹ̀san akéwòn ọ̀dàlẹ̀ ìbọn lójú náà kíkún tó jọ ṣe é ti mọ̀ àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀pẹ́ ṣe é ti mọ̀ ìrì ò lè máa ṣe kójó máa ṣe é ti mọ̀. ilẹ̀ tó kó ṣìkà ohun rẹ̀ lè bàjẹ́ lówó tán ṣùgbọ́n ẹ̀sán akẹ́ òun ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ó ṣe kàgbọ́n ó tẹsẹ̀ mọ́rùn. ṣé o ti gbàgbé pé ayé lè rọ́mọ. ọ̀sọ́ ń tó ah, gbé. Ah, ẹ bá ṣe wá ní sọ́nù olùkọ́ ní. wà á lọ sí wa. wà á dúró wà á dúró lẹ́. ìdàrú wá wá sẹ̀ wá wá wò jẹ́ ìlú lè dán wá. ẹ jẹ́ ìjẹun. dà pàjá láì ṣe fún àwọn ajé òòlù jẹ wọn tó máa jẹ. preposterous káwọn eléyìí máa jẹun nínú ilé ẹ wo plate ẹ wo jẹun for instance táwọn afọ olóúnjẹ báwo ló ṣe máa fi irú plate jẹun nínú ilé mi I don't like all this rubbish this is crap. Rasaki every one of you tí ẹ bá da oúnjẹ yẹn ni ẹ máa rí other side mi nínú ilé yìí ẹ jẹ oúnjẹ yẹn ni mo sọ fún yín ẹ ti bá eh. don't throw it away nǹkan tẹ máa sọ nìyẹn nǹkan tó no problem máa sọ nìyẹn. no problem. ẹ gbọ́dọ̀ dá oúnjẹ ẹ fẹ́ yàtọ̀. Yes, of course, um, ó sọ fún mi mo ti arrange pẹ̀lú big mummy now Abi. ẹ wo tọ́ ni wọ́n ti kó fún mi mo dẹ̀ ti ní màá jí kó lọ fún wọn láàárọ̀ la as a matter of fact mo tún fẹ́ bá wọn gbé foodstuff tán béèrè gan dání oh, oh. nǹkan tí ò jẹ́ ń lọ nìyẹn. ẹ jọ torí Ọlọ́run ṣe bá gbàlagbà ni torí Ọlọ́run ìnígbà ṣé èèyàn ní gbọ́dọ̀ máa fi ẹ̀tọ́ èèyàn dùn láì tí kó èèyàn àbí ṣé èèyàn máa ń gbà ṣe èèyàn ṣe láì tí kó èèyàn ni àwọn ọmọ mi my own children ask for something mo dẹ̀ sọ fún yín he said he called you ẹ jẹ́ fi ìwé kí mọ̀ ẹ kò dédé take care upon yourself ẹ̀yin méjèèjì ẹ kò dédé take laws into your hands ẹ̀yin ṣe bó ṣe wù yín. ṣé big deal wà nínú pé kí àwọn ọmọ kí n fẹ́ arrange nǹkan fún wọn kí n kó fún mọ́mí àgbà kan dẹ̀ bá wọn kan ṣẹ́tù wọn àbáwọn kan náà. big deal wà bẹ́ẹ̀ àyìndé big deal wà bẹ́ẹ̀ gidigidi gan pápá big deal wà bẹ́ẹ̀ ẹjọ́ tó lọ́nà ẹ̀yẹ ìyá ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí when my children my own children need something èmi ni kẹ́ ẹ kọ fún mi ò fẹ́ wàhálà o èmi ni kẹ́ ẹ kọ fún after all ṣọlá mi nìyàwó kékeré nínú ilé kí ló dé gbogbo privilege yẹn kí n máa tó àdú to me kò wá kúrò to me why àwítà ìwé ẹjọ ẹjọ ẹwọ wọn jalè ọkọ kò tí kò ẹjọ please please please please àwítà ìwé tọ wọn fi swing ṣeré bíi kókó Romeo and Juliet nonsense ṣáà fi

town of Udapun. Look, I don't know what you're going to do about it. So whatever you're going to look for it, whatever, keep it prayer about. Wow, wow, wow. I don't care. Just do it. Clear it. No, my lord, you talking like this. Mi mo mi koko kí ni mo fẹ́ ṣe No, no, give me no. See, look, I'm just in my second year in university. I am just in my second year in the university. Ren will fake his parents can fail me. What you expect me to do? There's nothing I can do. See, you're the one that have to look forward to solve this thing. You sort this thing inside of you. Didn't you know it's gonna result to this when you were doing this? Demola, you disturbed me. Papa, me fetch me, mo go see mo fetch me. Dem sọ̀rọ̀ báyìí. You know I love you. I love eh? you too. But, eh, but, Momoyo, I'd, I'd look for a way to sort everything ṣùgbọ́n máa um, kọ́ ṣàbọ̀ you understand it kò ń ṣe nǹkan I'll go through the same procedure with you there's no problem ṣò yẹ you know I love it tó bá dẹ̀ ti parí ẹ̀ I continue relationship wa ẹ̀ àánú èmi ló fi ṣẹ̀sìn báyìí nínú ọjà ó mà ṣe <laughs> ara ẹ̀ lọ léwu fẹ́ sí yá ó ti gbóyún ó ti gbóyún ta ló fún ẹ lóyún mò ń gbọ́ o. ta ló ń tẹ́lẹ̀. ọmọ sùn mi. ah mi bá mi yí ló wà. Ah, èmi bá mi second year ó fọmọ fẹ́ sí alóyún ṣọtán ṣọtán ọ̀bọ gbọ́bọ̀ rù <laughs> kí lẹ fẹ́ ṣe sí. ó ti sọ pé ká lọ ṣe é. Ah! mo dáná mo dáná mo dáná mo dáná àánú kẹ lọ kẹ ṣẹ́yún tó bá kú ńkọ́. ẹ ní sùúrù madam ẹ ní sùúrù ìwọ wá ń bí báwo náà ṣe wọnú compound ṣó mọ orí tẹ́lẹ̀ ni. ìjọ ẹni tó wá dádì wá ní ìjọ òní. níjọ òní. ọjà ọjà tó wá dádì wá lọ́jọ́ wo nínú rubbish wọn lè ṣe nínú ilé what rubbish is this what rubbish is this. just leave him alone leave him alone. Hey. ẹ ní sùúrù madam Hey. ẹ jọ kí ni tó ṣẹlẹ̀ ẹ jẹ́ alẹ́ ẹlẹ́yọ̀rọ̀ lọ ká fàbọ̀ abádìyẹ. ok sir. ẹ ẹ ṣeun bí mo ṣe wà yìí olówó ni mí téèyàn bá dẹ̀ lówó kò mí anything sẹ́mi kí ọmọ mi ọmọ kan ṣoṣo tẹ̀mí bí kó wá ní ẹnìkan fóun lóyún kó wá náà ní pé káwọn lọ yọ oyún níbo màá débẹ̀ ìdí tí mo fi wá nìyẹn o. ẹ take it easy èwo àwọn ọmọ wa gangan ló fún ẹ lóyún torí alọ́mọ tó pọ̀ nù léyìí o. ni mà. Dèmọ́lá oṣù. bẹ́ẹ̀ ni mà tó o bá rí Démọ́lá yẹn ò dààmú. mo dààmú mọ́. o ti délé rí. ah mo máa ń wá bíbá yìí dáadáa. Ah, madam ẹ fara yín balẹ̀ kò lè tó yìí abiyamọ làwa náà. at least. kò lè tó yìí èmi máa béèrè lọ́wọ́ ọmọ mi tó ń jẹ́ Démọ́lá tó rọ́mọ mi ni tí n bá bí tó bá sọ wípé òun lòun fún lóyún nǹkan ni ò ń di méjì so ẹ fara yín balẹ̀ ẹ jẹ́ àwọlé ẹ wọlé ní ọ̀tá ariwo kò tó jẹ́ ẹ wo madam ẹ fọkàn yín balẹ̀. Débọ́lá tá à ń sọ yìí ọmọ mi ni ọmọ ni in fact òun ni garuba inú so at the end of the day tí má discover pé òun ló fún ẹ lóyún lóòótọ́ a máa ṣe introduction a máa ṣe big elaborate wedding fún ẹ ẹ fi ọkàn yín balẹ̀ ilé ọlá lẹ wá nítorí pé inú mi tẹ̀tẹ̀ tí wàá dùn wípé ọmọ mi òun ló máa kọ́kọ́ bí first grandchild nínú ilé yìí ó tún wá fẹ́ ṣe ni ó tún wá jẹ́ pé ilé ọlá náà ni ó tún wá tó ọlá máa máa yí nínú ọlá ni. Um, madam um, ọ̀rọ̀ yìí ni ó lè sọ níta please ẹ wọlé ká sọ̀rọ̀ ṣe ń bọ́ please come inside please come inside ẹ wọlé. o ìkọ́ni òsínbẹ́jì kìnnú bí àbí. Baddest! Jimmy, ló ṣe wọ́n wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tàbí àná fáàmù ló ń sọ fún ẹ. àkótó yẹn nà ọ ṣé kí ti kọ ọmọ jáde ni kí ló wà nù ọmọ èmi àti ẹ ti wà ti wà. wọ́n ti fọwọ́ kàn mí wọ́n ti fọwọ́ kàn mí. parí ọmọ kí mi àti ẹ kọjá gbogbo ilé ìfẹ́ jọ. Sparo. dá mi lóhùn. Sparo ọlọ́run tójú ayémọ́lé ò ní gbogbo eléyìí o ẹ jẹ́ lémi àti ẹ o ẹ mú òun létò yìí là ń dín gbogbo eléyìí o ẹ ṣe wákọ̀wákọ̀ ẹ lọ wọ́n fẹ́ kọ́ máa bọ̀ ẹ lọ abúlé burúkú ni ẹ ní ogun ló máa pa bọ́sibẹ̀ bọ́sibẹ̀ ogun ló máa pa ó yà wèrè ni Sparo mi kàn ń ké ṣètò pé ó yẹ kí n fọ orí ẹ̀ pẹ̀lú bọ̀yìn ṣètò pé wá kí ni mo sọ fún mi máa pa ẹ́ sparrow yìí mi <laughs> sparrow ò dẹ̀ mọ̀ mí o òun dàda kò ń ṣe ni ìjọkíjọ tó bá dán parapara ìlú sórí kò ń ṣe ẹ̀jẹ̀ tiẹ̀ nìkan pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ẹ̀jẹ̀ gbogbo wa ló máa lọ sí. bàbá gbé mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, alaye you dey give this wèrè wà lẹ́bi yẹpẹ. màtáyé fọ́ gíláàsì mọ́tò ẹ̀rọ ẹ̀kọ́ láìpẹ́ ń fẹ́ ṣìyàn àbí. sparrow àtúrò I try ayé ẹ bá wọn. Spano. bàbá don't share my gbogbo nǹkan tó ń ṣe yìí kó go, ọ̀tọ̀ go. ikú tó ń pakú gangan ló ń bá ta. ẹ lọ ọgá adájọ́ ẹ lọ ọgá adájọ́. kò yí sí o ajá ń gbà kọ́ lọ́wọ́ ẹkùn oníṣàǹsì. ẹ ah. lọ ẹ kó wa dùn kó ma lórí ìjọba sọ gíláàsì ma ìjọba try next time kó ma pa yín. ìwọ ṣẹgbọn. ìwọ bọ̀tì. ìjọba try next time kó ma pa yín. ìwọ bọ̀tì. ìwọ bọ̀tì. ń bọ̀ ìwọ bọ̀tì. ó dẹ̀ wọ́n fẹ́ ó mọ bóyá lọ. ó fọ́ ọ lẹ́wọ̀ àdébọ̀dé. bros abeg bros báwo ni preparation yẹn náà. <laughs> um, actually nípa preparation yẹn kò sí rẹpẹtẹ um, my friend um, àwọn ló ń handle gbogbo you know, arrangement alcohol béèrè pé kí n fún àwọn ní venue nìkan. ẹ̀gbọ́n mi venue wo gangan ló wọ̀n yín láti lò. Ah, ṣòrí lórí ọ̀rọ̀ venue yẹn wọ́n ti parọ́ fún mi mo ò tí ì lè sọ pé bíbá ìpàtó ni a máa lò. àmọ́ i'm thinking bóyá mi àti Gbénga tó bá ṣe díẹ̀ nírọ̀lẹ́ àjọ jáde you know I look for the right place to. Mm. Mm. ìwé báwo báwọn tèmi ṣe jẹ́ bí tẹ bá ti rí wà ókè o mm. tẹ bá ti rí wà ọ̀rá ìfẹ̀yìn you know like I'm coming for the event so why should I not be. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí it's not like you're coming for my batch eve. yeah. Gbengulu no tell me say you no go go for that batch eve o. bọ̀dá mi báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n yín ṣe nǹkan ẹ wọ́n á sọ pé ẹ̀yìn wa bẹ̀. ẹ jẹ́ má gbé yẹn wá rárá. ṣé irú orin tèmi máa gbọ́ lẹ́yìn fẹ́ gbọ́ lọ́gbọ́n bẹ̀ ni hip hop lẹ́yìn gbọ́ doesn't i don't like it so. look emma said that alone see all this is chatting is just is just chatting rubbish you're joking you're a big joker. i think so. báwo ni mo ṣe máa ṣe wedding ó ṣe òun mọ̀ pé òun kò ló ń ṣe nǹkan ni ó ló ń ṣe ìyàwó náà ṣé òkú tó bá ṣe ń rí mi ló yẹ kó máa rí ẹni i mean you're my best man for crying out loud. àbí nà ó. lọ́rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn. Dèmọ́lá máa yọ rẹ̀ lẹ́nu. ó ti dà bẹ́ẹ̀ wọ́n mi ti dé. gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mò ń gbọ́ ó ń bọ̀ ń bẹ́ẹ̀ jọ ṣó ti ní best man mi fún ẹ̀gbọ́n ẹ̀ ni. no. bóyá ẹ mọ̀ mí nà. a mọ̀ ẹ́ ṣùgbọ́n eléyìí ó máa lọ ó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe nǹkan ìwọ gangan ló ń ṣe nǹkan nìyẹn bọ́n bá ṣe ń rí lọ́wọ́ ọ̀tún nìkan máa rí ẹ lọ́sì tó bá ń wọ ẹ̀yìn ẹ báyìí kó máa rí ẹ ń bẹ̀ ni wá lò lọ. ó máa lọ o ò ní choice mm-hmm. tèmi kàn ní wípé ẹ ṣe jẹ́jẹ́.

The girl wanna go to London. Vibe and vibe. Say we a vibe all day. Like party now we second day. Pray, eh. Cause me riding in a Benz if you know me now. Now they call the phone say they know me now. We own it. We own like deja vu. Too many girls the you know what I'm ready. dàálẹ̀ fún ẹ ó dẹ̀ tún tẹ̀lé mi wá síbí báyìí ẹ eh, ok ó dà ń pò fẹ́ mọ́ jù jẹ́ kọ́wọ́ yẹn tún kàn mí. ìnáwó kan wà níwájú ìbádára kẹ́ má ṣe o. títí onípa ajá mi dórí lápò tẹ́lẹ̀ tó yọ torí tó bẹ̀rẹ̀ sí gbó ṣé kò ní nídìí. ló bá bọ́ tẹnu ẹ̀ka ló máa sọ pé ìyá ga pàtó. Ah, ibi tí mo lọ as is supposed to be your business. Oh. Akinrinru. What is wrong with you exactly? It's okay, Joe. Kí ló ṣe gan? Kí ló fẹ́? Ẹ́ ṣé nígbà tí máa bẹ orí mi lẹ̀ fún ẹ kó tó wà satisfied ni? Pé ìgbà tí máa débẹ̀, ah, gbogbo ẹ̀ ń dùn ni. ikú tako wá gbéyàwó mi wọlé ọlọ́run ò ní fún ẹ ṣe. ìṣọ̀tún sọ. yóò tún ṣàhà. tí mo wà lura wọn báyìí torí ọlọ́run. a máa wé sàwọn léyìí ni. ẹ̀ẹ̀kan nígbà tí. bẹ́ẹ̀ ṣe máa ń lùyàwó yín gbogbo wa náà la máa ń gbọ́. tí ìbá ṣe torí kábíyèsí àfi táwa náà wà ká má máa sọ̀rọ̀ kí ẹnu wa máa rọ̀ ọtí làwa náà àdá àmọ́ lọ́gbọ́n kan. sẹ́yìn náà wọ́n ṣe fàájì. a máa ṣe fàájì. láti ìsìn lọ kó wá rìn jìnnà fẹ́ fẹ́ fẹ́. mo bí tẹ́ni ká wọn lọ la wá wọn lọ àwa àwọn wọnú owó lẹ̀ gan àrùn. sójà wẹ̀rẹ̀ ni. ọ̀rọ̀ òyìnbó ṣe ná bí aṣọ òfin ṣé ò lórí tó. ṣé nítorí pé o ti rí pé kábíyèsí ti wàjà ìwọ ṣe wá gbé ọmọ kan wá nísìn ló sọ pé kábíyèsí lónìí. àbí ṣé torí kábíyèsí ti ní ẹ ká tọ́jú ẹ o. ìyàwó ìyàbúrò ọba kan yìí. òun náà ni o. lọ́wọ́ à ń parọ́ bàtà bàtà bẹ́ẹ̀. wọ́n ní ìgbóná gbòòrùkù làájọ kò lò tó bá tutù àwọn rẹ̀ ó yí o. ṣé gbogbo ẹjọ́ tí kábíyèsí tó kàn èwo náà fi bá ẹni gbé òun dà. gbogbo ọjọ́ yìí ibùdó nílò bóyá ó ti sì rà mí wọ́n máa ń nú ẹ̀ pa. wọ́n wá sọ̀rọ̀ sàkálà lọ́sọ̀kúnjọ́ ọmọ pé ọmọ ẹtì rìn ló ti sọnù. èmi máa ní ẹ̀rí ìjọ̀gbọ̀n. ẹ̀rí ìjẹ̀mẹ̀rin. nígbà wọn bí àwọn ọmọ mẹrẹ ẹ léraléra ààrẹ ni tó béèrè pé kí ló fa àbí fà wọ. ẹ má bẹ àwọn sí ẹ má tẹ̀lé wọn jáde o bá lọ tẹ̀lé wọn jáde lálẹ́ wọn. lọ́dọ̀. ẹ̀yà ló bẹ ìjọba ní jẹ́. a ah! táwọn òwe kùsàyọ̀. gbogbo inú ilé yìí ìyá gbẹ̀ngà kí ọ òkú rọjú ta ni ó ṣe tí ò ní bara jẹ ṣùgbọ́n mo fi ọlọ́run bèrè mo fi ọlá ìjọ kan tó wáyé mo fi bẹ̀ ọ́. kò possible now but kò possible kí ló dé ṣé òkú papọ̀ mọ́yàwó ni àbí kí kí kí tẹ̀ ní gbogbo oríṣiríṣi kò tẹ̀tẹ̀ fi lọ̀ mí nílé náà kí ló dé náà nídìí nǹkan ẹni how can you tell me pé because in your kú so therefore aláti cancel wedding kò ṣeé ṣe o. kò lè. ó bẹ dé place. èjì òdòdó àti lẹ́nu sì ṣe tí ń gbà bẹ́ẹ̀ ní ọtí látàrí mo fọlọ́run ọba bẹ̀rẹ̀ èjì ọ́ kú papọ̀ mọ́yàwó ẹni tó máa kú ti kú tàbá láà ṣèyàwó ẹ jọ torí ọlọ́run dáàdì gbẹ̀ngà ṣé gbẹ̀ngà máa dìde ni ẹ ṣàmì ọmọ tó fẹ́ ṣèyàwó náà èmi náà ni mo bí mo ti gba tèmi ní kádàrà ẹ má jẹ́ kí lè tún bayọ̀ wá jẹ́ ẹ ṣàmì torí ọlọ́run tí ó ẹ jọ torí ọlọ́run kọ́ ni. history everybody go àti kẹ́mi ńkọ́ ah. kò mà ní jump àjọpọ̀ náà ni ẹ ṣe jàre náà máa jọ yín ṣọ́ọ̀tì sí i èmi lálá kú sí nǹkan tó náà wọ́n lè ṣe èmi dẹ̀ mọ̀ pé ohun tó wà lókè ó taṣọ ọ̀gbẹ́ hmm? pójú yín fresh eh. ó ti ó ti bẹ́tà ju tẹ́lẹ̀ lọ ṣe mm-hmm. ṣáà lóògùn yín ṣá. Eh, ẹ̀yin náà lójú mi fresh tí mi bá lò kò ní lè fresh àti wípé ọmọ kú ọmọ kú kọ́lọ̀ ń bá mi wà wọ́n tó kù. àmì o àmì àmì alẹ́ ah, ti fresh gan mo love slippers yín. wàhálà ní o. ẹ ẹ ẹ mọ mi ẹ gbọ́ kálẹ̀ sọ pé oyún yọlá rẹ̀ kí ló kí. oyún àánú ni first grandchild tí Ọlọ́run fún wa nínú ilé yìí wọ́n ti yọ oyún ẹ̀ ó ti yọ jẹ́ à. Ah! hey thank God ah babaláwo ibikíbi tẹ bá wà tẹ bá ṣe ń pè bá wọn máa jẹ fún yín ni. Ah! Ah, ẹ dẹ̀ ní sùn kí lẹ́nu ẹ yẹ́ mi sí àbí kí ló porúkọ ẹ ẹ ṣe bí torí àwọn ọmọ wèrè mẹ́tẹ̀ẹ̀ta tó bí yẹn tó fẹ́ fi gba gbogbo ogún bọ̀ ẹ̀gbọ́n mi ló ṣe pa Gbénga àbí. sọ fẹ́ ni torí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó pè ní orogún ibẹ̀ kí ló pè náà pé inheritance. mo fẹ́ ní two weeks bẹ̀rẹ̀ two weeks o máa fi ojú sunkún ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pè náà balẹ̀ ẹnikẹ́ ẹjọ́ kan ti ẹwẹ́ rí. ẹnikẹ́ káàmù náà yín farabalẹ̀ kí lẹ̀ ti rí kí sì mi ò ti ṣe nǹkan kan o máa tó máa fò bí pẹ́pẹ́ yẹn ó ti rí kankan two weeks fẹ́rẹ̀ mo fún ẹ ẹ wo ah ẹ má kí ni à ah, ẹ̀yin ní problem sí i ẹ ti ẹ tún máa lóyún ẹ máa bí mo fẹ́ gbọ́n mi púpọ̀ bọ́ṣẹ́ lélẹ̀ mi ò bẹ́ẹ̀ mi wọ mo ń bọ̀ mo fẹ́ lọ san bọ́lá àti bàbá yẹn. ẹ má wọrí sí o ẹ ikú erí ọ̀dẹ̀. ¡Ah! Ya, te dicho que yo, yo, es por eso yo, yo, yo, ń dira ẹ̀ mú dáadáa ṣọ́rẹ́ èyí tó pẹ́rẹ́ aláburúkọ ẹ̀ jọjú àbí kí ló lòún jẹ́ bó ṣe ń ro ibi sí àwọn ọmọ bí Gbẹ́ngà ṣe kú lòun gan ṣe máa kú. Ah! kí ló dé kí ló dé ah! ìwọ ló kì í gbọ́ràn tó bá yẹ kó ń gbọ́ràn sórí ohun tó bá ń jẹ́ ilé lórogún èèyàn máa ń múra sọ̀rọ̀ ara ẹ̀ ni mo sọ fún ẹ mo sọ títí títí wọ́n ní kó jẹ́ ká kó àwọn ọmọ ìjáde kí bàbá bá mi ró wọn lágbára ká sọ wọn di àpáta sórí hmm. ilé ayé yìí ah! a máa ń ràgbé ni ẹni tó bá porúkọ wọn lásán báyìí pé ẹ kíní kan ni o kó rí máa fọ báyìí kó bẹ̀rẹ̀ sí kú sọ̀rùn ni mélòó ni mo bí èmi ò fọ̀rọ̀ lọ́mọ ṣeré o. torí mi ò tí a mọ nǹkan tó máa ṣe báyìí nǹkan tó kí lè báwo la ṣe fẹ́ báwo la fi pé ká lọ báyìí báwo la ṣe fẹ́ rìn. ìgbà tó bá ti ráyè ni owó ẹ ló dé kù sí ìgbà tó bá ti ráyè tó bá ti yẹ ẹ. kó tó bá ṣẹlẹ̀ ni pé ọ̀la ọ̀la torí àwọn ọmọ yẹn wà around sí wọn ò tí ì ẹ jẹ́ ká jẹ́ ká ẹ jẹ́ ká lọ lọ́la ọ̀la yẹn wà òkè. ẹ ò ti dáa èmi ò lọ́gàá ọ̀gá mi ti kú tipẹ́tipẹ́tipẹ́ mi ìnọ́gà nǹkan tí mo ṣàfẹ́ kò mọ̀ ni pé jẹ́ ká lọ rú àwọn ọmọ yẹn ká sọ wọ́n di àpáta àwọn tó kù kan di ẹyin tó máa ti ń forí sọ wọ́n báyìí kọ́ máa gbé náà jẹ ni. ṣé ẹ máa wá bá mi lé àbí. bẹ́ẹ̀ ni kí á ká kún wọn lọ kán tọ́jú wọn tó bá ti tọ́jú wọn ẹni tí ò bá ti robi sí wọn kò sí wàhálà bọ́tẹ́yà bá ti robi sí wọn báyìí tó bá ti ń rò láti kó tó sọ jáde báyìí orí wọn máa fọ ẹni yẹn ló bá parí ah, ọ̀rọ̀ ọmọ mélòó ni mo bí mi ìfọ̀rọ̀ ọmọ ṣeré rárá rárá bó ṣe ń wò mí hmm. mi ìfọ̀rọ̀ ọmọdé ṣeré o ah, kọ́nà bá ń wòye tí mo bí yẹn mi ò fọ̀rọ̀ ọlọ́mọ ṣeré o má ti ṣọ́ọ̀bù. kí ni wọ́n wá bí. Ah, ẹ̀gbọ́n mi. mo ní kí ni o wá ṣe o wí bẹ́ẹ̀ o dẹ̀ rí bẹ́ẹ̀ àbí. Ah, wọ́n ti ní accident ah, àbójúgbọ́ àbọ̀ gbọ́. mo gbọ́ bọ ọ̀rọ̀ ẹnu lásán ni. bẹ́ẹ̀ni eh, sọ ṣé bẹ́ẹ̀ mi bí ọ olóòmọ nǹkan kan pa ọ̀rọ̀ yìí. mi ò mọ kọ́kọ́ tẹ̀ ẹjọ́ mi ò mọ kọ́kọ́. ó mọ̀ nípa ẹ̀ oníṣẹ́ ti jẹ́. ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ̀gbọ́n eh, mi. listen listen sori wọ́n ti ní accident

àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀pẹ́. níbo ló fi ṣe é ti mọ̀. a nínú náà ti ń sọ nínú náà ti ń sọ wọn ní gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ti wọ. ẹ ẹ àǹtí tó máa ń wá small mummy wá àǹtí kẹ́mi òun náà ti bá a lọ small mummy gan báyìí bóyá ayé ló wà ní o bóyá òun ni kò tí ì sẹ̀ tó mọ̀ oh, mo sọ náà sẹ́ni gbogbo gúlégúlé síbọ̀ ọmọ mi àbíkílẹ̀ tí ń pe inú ilé yìí mo ní àkàrà òsùn ni yọ́ lẹ́yìn sẹ́ni pààlà tó ń sọ tí mò ń sọ tẹ́ ìkórọ̀ mi kọ̀ ní ọgbà rẹ̀ sẹ́ni kó ti ń lẹ́yìn báyìí sẹ́ni kó ti ń lẹ́yìn. ayé ah! ah! mọ̀ nìkan o ayé mọ̀ nìkan o àfìgbà tó sọ ọ̀gá tí ẹ̀dùn tó kọjá lórí àpótá sí ọ̀nì ìpa etí ẹ wò ó ṣe rí ikú tó ń kojú gbẹ̀ẹ́ ni òwe ló ń pa fún ni o ẹ̀mí iṣẹ́ kẹ̀dẹ̀ rẹ̀ ó gùn jẹ̀mí èèyàn lọ mi ò lè wá kàn fi orí ara mi báyìí kí n máa fi wéwu bíbẹ ẹ̀rù inú ilé yìí ń bà mí ẹ̀rù ń bà mí mo lọ lè wá. ẹ wá ẹ farabalẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹkún lóòótọ́ wa mọ̀ pé ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ àtúrò kínní kan àkẹ́sìdàgbà ní sẹ́ẹ̀rí bílẹ̀ ìṣe wà yìí àmọ́ tí wọ́n fi ṣèpìlẹ̀ ilé o yóò sì yé òkú ọ̀run àtàwọn tí wọ́n jọ kú torí sẹ́ẹ̀rí àwa tá a jágbàlagbà díẹ̀ báyìí tá a jọ ń sẹ́nu ọgbà yìí àwọn máa wò bó ṣe ń lọ sẹ́ẹ̀rí tí n bá pilẹ̀ ilé bákan bákan àwọn èsì ẹ̀rẹ́ o ẹ tún ẹ̀gbọ́n sí mú mi sọ àyè forí kó tí ń ṣẹlẹ̀ yìí àmọ́ ó yá àwọn fúnra wọn pẹ̀lú pilẹ̀ ilé yìí ó yé Rasaki ṣé gbogbo ìgbàlẹ̀ yan máa ń ṣe kọ́ntọ̀kọ́ntọ̀ ni ṣé bá gbàlagbà ni ẹ ládùúrú nǹkan tó ṣẹlẹ̀ yóò tún sọ rádaràda lẹ́nu. Ah, ah ẹ sọ̀rọ̀ mi wà lẹ́sìn ni. ìsọ̀rẹ́ ló lọ yẹn ọlọ́pàá balẹ̀ bí aláǹgbá. obìnrin lè yín lọ́kìlì mi gan fẹ̀sẹ̀ báyìí n lè wakọ̀ dápẹ́ lọ́mọ àti sí ọkọ̀ tí wọ́n á bẹ yín wà á ti bẹ̀rẹ̀ sẹ́mi báyìí máa kú sí mi ní olùkó lọ báyìí. ilẹ̀ tó kó ṣìkà ohun rẹ̀ lè big mummy daddy ah láti jẹta mi ò lè jẹ mi ò lè mu kódà mi ò lè sùn mi ò lè wo ṣé mo pè ní ìjẹta ń dádé àgbà wá síbi láàárọ̀ lọ́bẹ̀ ẹ̀gbọ́n yín wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú káàkiri o ẹ àwọn àwọn o ẹnikẹ́ni tó bá lọ́wọ́ dún aburú lẹ́yìn kọ́ o ṣé ni ó máa kú kó tó pé ọjọ́ méje èmi ò dẹ̀ fẹ́ kú mọ́mí dádì ìdí tí mo fi wá bá yín sọ tẹnu mi mo lọ́wọ́ bẹ̀ mo lẹ́sẹ̀ olówó ń bẹ. olówó lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. how lọ́nà wo. ah big mummy ọ̀rọ̀ bá bọ̀ kó mo rò wá. ọ̀rọ̀ yìí èyí dọ́tọ̀ bá fi ń sun ìyọ̀hún náà rèé ọ̀rọ̀ wọn láfẹ́ sọ tẹ́ pé ẹ lè sọ lójú rárá lè sọ nítorí ká bá bọ̀ níta bẹ́ẹ̀ ṣe pé ẹ̀ǹjẹ́ kí èèyàn máa já kẹ́rù máa bá yàn kò yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀dà rẹ̀ mú ẹ fi ọkàn ara yín balẹ̀ Eh, ohun gbogbo lọ́wọ́ orí ni o ṣùgbọ́n eléyìí tí a wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun gbogbo lọ́wọ́ owó ni ah, yes ṣe rí bàbá tí mò ń tọ́jú yìí kéèsì wọn ti kúrò ní ẹ ẹ fún wọn lábẹ́rẹ́ ẹ ẹ fún wọn lóògùn ó worst sí lójoojúmọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ dè mọ̀ wípé àwa dókítà wa máa ń gbìyànjú ni ọlọ́run ọba nìkan ló ní ìwòsàn lọ́dọ̀ tí ẹ bá fẹ́ kí eléru mọ́ tètè sùn ohun tèmi lérò ní pẹ̀lú test tí mo ṣe fún wọn last nsìn òun ni pé kẹ́ gbé dáàdì padà sí hospital kan dé lọ suppression fún wọn. Eh, but sorry doctor bẹ́ẹ̀ ṣe ń wá bíi tí mò ń béèrè health daddy nǹkan tẹ̀ ń sọ fún mi ni pé wọ́n wà òkè wọ́n máa wà òkè náà èwo tún wà ní operation. bẹ́ẹ̀ ni ìdí tí mo fi ní kẹ́ jẹ́ kí ọkọ rẹ̀ mú yọ ju sí mi gan-an nìyẹn because tí mi ò bá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún àwọn gẹ́gẹ́ bí ọkùnrin wọn ò ní tètè fọwọ́ tó lè mú. lé lọ́dọ̀ bàbá lè. ẹ wò lọ tó ṣe ní gbogbo ara iye ìṣe yìí òye yẹ ká gbìyànjú sẹ́gbẹ́ kọ̀ọ̀nà ẹ nísìnyí tá a bá tẹ̀ fẹ́ ṣe operation mo máa náwó àtóbi èèlò ṣùgbọ́n mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ káró báwo la bàbá ó ní ẹ ó wà òkè o ó wà òkè o. nǹkan tí dókítà ń sọ fún mi ni. ọ̀nà méjì ló pín sí fún ìrora tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí a ní láti kọ́kọ́ gbé wọn lọ sọ́dọ̀ colleagues mi kan tí hospital ẹ̀ ò jìnnà sí bíbá ìyẹn á lè bá wa fún wọn ní àwọn little treatment kan tá a sustain wọn dìgbà tá a bá máa fi suppression yẹn ó dẹ̀ máa ná yín tó one hundred and fifty thousand. Eh? doctor ha doctor ẹ máa payọ̀ ní èwo ni ọ̀rọ̀ ọjọ́ mẹ́rin péré ọjọ́ mẹ́rin àbí kí ló ń pè ní four days ọjọ́ mẹ́rin ẹ wẹ doctor ẹ mọ ìbá ṣẹlẹ̀ ni pé ṣe rí ẹni tó máa ṣe operation ẹ bá bẹ̀ wọ́n kó tẹ̀ ẹ gba bíi sixty thousand àbí fifty owó oṣù mi ò kọjá forty thousand ìbájẹ́ máa yáwó lọ́wọ́ rasaki lọ́wọ́ mi lọ́wọ́ gbá lọ́wọ́ àwo bí òun lè rí. Eh. ọ̀rọ̀ oògùn àtàbẹ́rẹ́ lórílẹ̀‐èdè tá a wà yìí kò sí lọ́rọ̀ ẹ bá mi bẹ̀ wọ́n nú ẹ̀ ẹ̀mí rèé abẹ́rẹ́ rèé oògùn rèé lélẹ́yìí tó wà nílẹ̀ yìí ẹ wá owó yẹn o. tá bá ṣe wàá ṣe sustain o máa tẹ́kì ó lè gbàbí ọjọ́ mélòó ká tó ṣe operation. the list tí bàbá yìí lè dúró dá pẹ̀lú operation yẹn is four days. Ah. tàbá fi wá one hundred fifty thousand dọ́tọ̀ ah, ẹ̀ dájú yìí ẹ ti ń ṣoore bọ̀ látẹ̀ ìṣòwò ìṣòwò kàró sọ fún ọkùnrin wọn dájú jákọ́ ọkùnrin wọn dájú. bọ̀dá rẹ̀ mú ẹ máa gbọ́ nǹkan tí mo sọ ṣé ẹ mọ̀ wípé owó tí kò sówó kò sówó kò sówó tẹ̀ ń pè náà lélẹ̀ tí ó fi di pé àárẹ̀ yẹn wọ bàbá yẹn lára tó fi tó báyìí ká ní pé owó bá wà tẹ́ ti tètè tékì ẹ̀ wọn nígbà tó yẹ kẹ́ tékì ẹ̀ wọn kò ní lead to operation náà. ọ̀dà ẹ̀ dọ́kítọ̀ ẹ mọ̀ ẹ máa ṣe ẹlẹ́sìn ṣé gbà tí ẹ ti sọ pé eight thousand naira sí seven thousand yẹn òun ṣe problem. àdó wà lápò mi owó àsákè mo ti ya kí tó máa bọ̀ wá owó àsákè mo ti ya owó àsákè mo ti ya láti káró mo lè béèrè mo béèrè lọ́wọ́. àtọ́ni méjì àbábá mi ní dábẹ́. ẹ̀yin kọ́kọ́ bọ́ta àbọ̀dá rẹ̀ mi ẹ bá wọn dilẹ̀ fún mú o. bàbá rẹ mú. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe sùn ẹ ṣe sùn ẹ jẹ́ máa ń gbé. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ṣe wọn rọra ṣe wọn. ẹ ah! pẹ̀lẹ́ bàbá. ààrẹ mu nira yìí pọ̀. Ah ẹ má jẹ́ nkú báyìí. àbá rẹ̀ mọ́ ẹ lè kú. ẹ ní kú lágbára Ọlọ́run. ẹ lè kú. pẹ̀lẹ́ ojú yáyá ìtètè mú bí wọ́n sọ. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ pẹ̀lẹ́ ṣàwòrán máa gbèsè pẹ̀lẹ́. Sista Karo, ṣé bẹ́lẹ̀ ti pé Mr. Remu? ṣe ẹ ṣáà sọ nǹkan fún wọn pé bàbá ti kú lórí fóònù. ara yìí ara yìí ara yìí ẹ̀rù àbálá ara yìí dọ́tọ̀ owó rẹ̀ kódà ó kọjá owó yìí béèrè lọ́wọ́ mi ó kọjá iye owó yẹn béèrè lọ́wọ́ mi. kàdókòó ẹ aṣọ òbọmọye mú bàbá ti kú. kàrò wọn bá sọ kásíkásí ẹjọ rẹ wò dókítà sẹni owó yẹ béèrè fún ẹni one hundred fifty thousand ẹni owó tó wà bí two hundred thousand ẹ kábàá gbé bàbá sọ sí ìkọlọ ọtún ọpẹrẹtọ. níta rẹ bí àǹtí kàrò ṣe sọ yẹn gẹ́lẹ́ ló ṣe rí ẹlẹ́mìí ti gbẹ̀mí o. Ah! dókítà owó rẹ̀ torí ọlọ́run dókítà owó rẹ̀ owó rẹ̀ owó rẹ̀ bàbá mi ẹ bá fẹ́ wọn wò rè two hundred thousand two hundred thousand ni wọ́n bí two hundred thousand rè torí ọlọ́run torí ọlọ́run àbábọ̀ ah, lọ bàbá ṣe máa kú bàbá òkú wọ́n rí mi ló jẹ́ kí ẹlòmíyà wọ́n sùn wọ́n sùn ni wọ́n wò kú ibodò wà àbúdá. ọjọ́ ti e pé mo sọ fún yín eh. mo ní owó rèé eh. ẹ̀mí rèé ni lọ́rọ̀ ìtọ́jú ilé wa ọjọ́ mẹ́rin péré la jọ sọ fúnra wa ẹni ló di ọjọ́ karùn-ún owó yìí ti pẹ́ kó tó ẹlẹ́mi ti gbà ọ́. ṣé o lè ṣí àtúnṣe mi ò mo tún lè wá sí ẹgbà ní ẹgbà kí bàbá jí ah mọ́mọ́ mi mọ́mọ́ mi ibi tẹ́ bá wà kò ní jẹ́ lẹ́rìí fún yín ah ẹ̀yin náà ò ní jẹ́ ibi tẹ́ tẹ́ bá jẹ́ ah àbá rẹ̀ bù àbá rẹ̀ bù. ẹ bá sọ fún dókítà pé owó rẹ̀ tún wọlé tábìlà ẹgbà ẹgbà ó pé kí bàbá já jí kí bàbá jí mo yóò da fún iṣẹ́ ẹgbà ṣe dókítà. ayé gbẹgbẹ àrẹ̀mú rẹ̀ ló wọ̀ ṣẹ́wọ́n ó sì dán lójú pé yẹ̀pẹ̀ tó bùwá yìí ẹsẹ̀ táyà mẹ́rẹ̀ẹ̀rin ni. bàbá ẹ wo fúnra mi ni mo bù mi ò ràn ẹnì kankan torí wọn kò ti máa rà sáà kí olórí burúkú rà sáà kí kò ní ṣe dáadáa bí mo ṣe fẹ́ ṣẹlẹ̀ báwọn ṣe wọnú jìbù gàgàrà àwọn tó ta ló ṣọkọ yẹn dúdú báyìí ni ojú korokoro tó túrọ̀ káwá ṣe rà ó ṣe rà ni kò ì pẹ́ ọ̀ṣàrà ni mi ò korú ọkọ̀ náà rí gàgàrà báyìí lórí báwo ṣe máa jáde èmi mo mẹlẹ́ńgọ́ mo ṣí géètì fún wọn ẹnu géètì lèmi wà ẹ bó bá lọ bá ń bọ̀ ẹ̀mí wọn ọwọ́ mi ló wà bó ṣe máa jáde lọ gẹ́rẹ́gẹ́ báyìí mo kàn fojú bá ẹsẹ̀ ibi tí òpó kódà tó ní mọ̀kàn máa fẹ́ jáde mo wá dá omi díẹ̀ sílẹ̀ ojú kìíní yẹn lè hàn dáadáa gẹ́gẹ́ bí àlàyé dẹ́ ṣe pé mo gbọ́dọ̀ béèlì bó ṣe lọ fúnra mi báyìí ni mo bu táyà ẹsẹ̀ mẹ́rẹ̀ ni ní òun ràn yàn. àrẹ̀mú bàbá. wọ́n mi àìbọ́n ní odò tán ká ló tútù mú yẹn o. bàbá wa. ṣé ń gangan ló bù. mi ò rọ mi ò rọra sàkì torí mo mọ̀ pé wéèrè ni ó ti Ila ilà ti gbára aka yìí ẹ̀ ilà tó pọ̀ fún ó ti gbára aka yìí ẹ̀. iṣẹ́ tó gbé wáyé ẹ̀kan là á ṣà lọ́dún àìṣà lẹ́ẹ̀mejì o ọgbọ́n mi. àsápá garangarangara ìràwọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọ̀sán garangarangara ìrọ̀lẹ́ dẹ̀ dẹ̀ dẹ̀ ọ̀sán garan garan garan ìrọ̀lẹ́ dẹ̀ dẹ̀ dẹ̀ mo pè mo pè fa bàbá pè fa ifá jẹ́ni bàbá pè èyàn adọ́ lóhùn bàbá pò kú gbogbo báyìí láyé ní dáhùn mo pè kí lórúkọ wọn. ẹyin ìyá ìyá adémọlá ìyá bisola ìyá bọlájì ó tún wá ní àǹtí wọn kan òun ò ń gbélé ọkọ tiẹ̀ ojoojúmọ́ ṣáá ilé ilé ọ̀gá wa ló máa fi ṣojoojúmọ́ ni ó tún wá burú bí òun burú bí wèrè báyìí òun náà wà níwájú ọkọ ló ṣe gèlè yáyáyá. Rẹ̀mú ṣé ọkọ̀ tí wọ́n wọ̀ kí ni ṣé jíìbù ni àbí jíìbù ni o àwọn tó dá lu ṣe. àlọ́ kan wá ṣe ìrà tó tún ní ọ̀chàrà burúkú. mo pè ogun mo pè ogun mo pè ogun nílẹ̀ fú. fúyà ìdílé kọ́lọ̀ lè bá mi dá sẹ́nà fún wọn dárí wò dárí wọn sọ́run dárí wò torí pé kí ni tátẹ́gùn bá fẹ́ báyìí ìkàgbọ́n ni kọ́ni. aṣáà ní ọ̀jẹ́ ògùn tí ọ̀jẹ́ jẹ́ran lẹ́sẹ̀ rẹ̀ láàtà dánilẹ́mọ́ tánláwọ̀ tí ọ dánilọ́ndẹ̀ tí ọ gbáláwọ̀ ọgbẹ́lẹ́ gbọ́. ó bá rí ilé ṣẹ̀rí òun ìmọ̀ fún yín yẹn mi ò ní parọ́ sálárì ní oṣù yẹn lẹ́ni. kò sí wàhálà. ẹ tó bá mi rí bẹ́ẹ̀ sálárì ní oṣù yìí ẹ̀yin ni máa kọ́ pé ní yọ sílẹ̀ kan. mo ṣe é tì iṣẹ́ bàbá bàbá mi kò sí lè hun mi. Ah. kí ló ń kún ẹ pẹ̀lú se bí mo fún ẹ mo padà fún ẹ lówó. àbí ah, àti wípé kí ló dé tẹ̀yìn èèyàn ń gba kádàrà wọ́n padà fún ẹ lówó yẹn èèyàn kọ́ ló ní kí òbí ẹ tó ṣaláìsí kó ṣaláìsí tọ́lọ́jọ́ bá ti dé ó ti dé náà. dadi big Mommy, kó máa tún tọ́ síbẹ̀. àmọ́ oore tá a ṣe fẹ́ yìí o ò bá mọ̀ ọ́ ọlọ́run kúkú mọ̀ fún wa kò yé mi àǹtí mi kí lẹ̀ ń sọ kò yé mi. ṣé wọ́n mọ̀ yìí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí a ṣe mú ọmọkọ ẹ̀ kúrò iṣẹ́ ọwọ́ mi ni. Ah, àǹtí mi ah, àǹtí mi ìròyìn iṣẹ́ àǹtí mi. dẹ́gbẹ́ ah. wọn fi pẹ́pẹ́pẹ́pẹ́nu ẹ̀ sẹ́rùn ṣé ìwọ ò kí ń rí lẹ́yìn ojú ọkọ ẹ̀ ipò ti fẹ́ràn Gbénga jù ṣé o mọ̀ wípé tẹ́ bá ń ba lọ bẹ́ẹ̀ tọkọ ẹ bá kún gbogbo nǹkan tọkọ ẹ ní gbẹ̀ngà lónìí ṣá ìwọ ọmọ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ah. ah! nílùú ẹ̀yìn òkín ní foresight o ọ̀n padà lu òyìnbó lèmi South Africa lèmi gbé dàgbà àwọn máa ń ní foresight kan tó bá fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú báyìí a máa ti rí a ti wo kí la lè ṣe sí o kí ló ṣe é tó ń ṣe bẹ́ẹ̀ ṣé tí gbogbo ogun bá wà lọ sọ́wọ́ gbẹ̀ngà ṣé kí wàá lè retí ẹ̀ ń bẹ̀. àti ah, ìyẹn ti wọ́pọ̀ jù ṣé kò ní eh. dẹ́yìn. Eh. Apartheid ò lẹ́yìn kò ní lẹ́yìn kò ní léjìká kò ní níwájú kò ní lẹ́yìn nǹkan tí mo ṣàfẹ́ kó ṣe tó bá ti wọlé ń sìn tó bá ti ń ké kó ṣe máa jọra mọ́lẹ̀ yéé kí wọn náà máa ké kó máa jọra mọ́lẹ̀ ṣé o kọ́lá lu òyìnbó lèmi èmi ò ń ké o ọwọ́ ń ké bí bá kú ayá ojú àwa ti dá àwọn ń ké o ti yé mi àwọn ò kì í ké mm, ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn mi ò lè ké ṣùgbọ́n kí wọ́n ké dáadáa mo lè fẹ́ kó mọ̀ ṣe ọ̀rọ̀ pàmì ṣe ìyàwó yẹn jẹ́ ká mú yẹn kúrò bẹ́ẹ̀ kó dúró ti ọkọ ẹ̀ báyìí ọ̀tọ̀ ló kú ọ̀tọ̀ níyàwó a gbọ́dọ̀ ṣèyàwó yẹn o. ṣé ká máa ṣe. ṣé ká máa a máa ṣe ìyàwó torí mo gbọ́dọ̀ wé gèlè ńlá ah, àǹtí àgbà ah, jọ ń torí ọlọ́run mo gbọ́dọ̀ wé ńlá a máa ṣe ìyàwó yẹn ó yá iṣẹ́ àmì ẹkún sùn ẹ̀ṣẹ̀ máa ń sọ ń bù aráàlú òyìnbó nǹkan ṣíṣọ́. mọ́mí òórùn ẹ̀ ń ṣe àti mi ò fi iṣẹ́ rọ́mọ ọkùnrin yìí. èmi ló fi ọ̀rọ̀ yìí kó bá gbogbo ayé ti mú mi lájẹ́. Ah, àti wípé ìwọ náà máa wò ó náà gbọ́rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n yìí ń sìn látún eventually rí pé nǹkan ló wà ń di ọ̀rọ̀ ah. kí ni wàá dé ń sìn ṣé àwa ló kó bá náà and you see ṣé ìwọ náà ráyé ẹ yẹ́mi tí mo ní ṣọ́ra yí ẹ sórí ibi tó bá yí ẹ dé àwọn yorùbá sọ̀rọ̀ wọ́n ní òkúròrò kì í kó yànjọ́ òkúròrò kì í kó yànjọ́ adẹ wí wí wí wí wí ó fa kíkọ́rí wo bó ṣe ẹnìwé ìbà fáwọn bàbá àgbàlagbà wọ́n ní akóbá ni kì í kó bági èèyàn náà ló máa kóbá wo tìyẹ́ ń sìn ó kóbá gbogbo lé kì í ṣe wọ nìkan ló affect àbáwọn ọmọ tó ṣe aláìsí wọn ṣọmọ mi. Ah, anyway anyway mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó yìí dẹ́mi mi sí tó dẹ́mi ìyàwó mi sí tá a wà láyọ̀ àtàlàfíà ṣé tíwọ náà bá ti bá ilé lọ ṣó mọ̀ pé wọ́n ló fi tìyẹ́ kó bá àwọn ọmọ tó bí ń sìn mo dúpẹ́ ibi tó bá mi dé àmọ́ wá ṣe é pé báyìí. èmi ò ní nǹkan kan ṣe fún ẹ o àmọ́ gbà pé ìpínyà dé láàrin mi àti ẹ látẹ̀mí lọ. and you i'm coming you ìwọ ìwọ <sighs> iye tá a bá jẹ ní sálárì ẹni tó yáwó lọ́wọ́ ẹnu lé yìí ẹni tó gbàgbà aṣọ wọ̀ fún ọ lọ́dọ̀ ẹ gbogbo ohun tó bá mọ̀ pé ó jẹ́ tìyẹ tó belong sí. Si tó yẹ ká fún ẹ nínú ilé yìí mo fẹ́ kó béèrè lẹ́nu. àmọ́ tó bá ti fi premises yìí sílẹ̀ lẹ́nu mo bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́hùn má padà wá bímọ hmm. ó pè ọkọ̀ lọ́hùn mo yá fi ẹ̀. ẹ̀lẹ́ o. ah ọ̀nkú. ẹ kú jókòó. yes sir. ẹ kú jókòó. ayẹyẹ ti máa wọ ẹ̀pẹ̀lẹ́ o. ẹ̀pẹ̀lẹ́. tó ó jàre ìyá mi. inú mi dùn pé mo bá gbogbo yín nílé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí eh, àbúrò mi ti mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ ìyá Gbénga ìwọ ni ó lè ṣàtúnṣe létí ẹ̀ ju gbogbo ẹ̀ lọ gbogbo wa ti mọ̀ pé ìkòkò tó fọ́ ó ti dèrò àkìtàn mọ̀nàmọ́ná ti foró sára ó ti yagi omi sì ti gbégi ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan ń bẹ nínú nǹkan tí kò sí nǹkan tó wá ń bẹ nínú tí ò sí ó ní nǹkan tí mo fẹ́ ṣe lálàyé fún yín báyìí ọmọbìnrin tó jókòó yìí nígbà ayé Gbénga òun àti Gbénga wọ́n ti jọ ní àjọsọ ọ̀rọ̀ débi pé wọ́n ṣeré ìfẹ́ ó sì dùn ún oyún ọ̀hún tó wá dì bàbá ọmọ ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọláàrí rẹ̀ tó rẹ̀ mí ni ò jẹ́ kí àtijọ́ ní àjọsọ ọ̀rọ̀ yẹn kó ti kúnná tó torí ìdí èyí ọmọ ni wọ́n wá gbé wáyé ìyá ọmọ náà sì ni. ṣé mi ni mo lọ mọ. lágbára Ọlọ́run. ọmọ mi ni mo dúpẹ́. èmi náà ti gbọ́. mo bímọ mo bímọ mi ò sọkú mo bímọ fọmọ mi ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o ah, ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ibo ni mo gbà wá. ẹlẹ́dàá mi yes èmi ti mọ̀ tẹ́lẹ̀ ọkọ ti sọ fún mi ọdẹ ti mú ọmọbìnrin wá bá mi ah. ìyàwó tí Gbẹ́ngà fún lóyún ah, bàbá ẹ̀ ló jókòó yìí. ìwọ mi ìṣọkú olúwa ṣeun. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá sọ́mọ́ mi yẹmi sọ́mọ́ mi yẹmi sọ́mọ́ mi yẹmi sọ́mọ́ mi sọ́mọ́ mi yẹmi sọ́mọ́ mi lènìyàn yóò máa jẹ́ ọ. àbúrò ìbàdàjì àsìjẹ ìtàn ọmọ awítẹ̀ ni mo pé àwítàjù ní tó jù what àbíkẹ̀kọ́ orí ló ń ta ẹ̀. ta ló sọ yín pé kó o máa jó lọ òun wà lẹ́yìn ẹ̀ báyìí wọ́n fún ẹ ní promotion nínú iṣẹ́ òde pa tí mo wà láyé tí mo wà láyé tí mi ò tí ì kú. ibo ló ti lọ wúmọ̀ yẹn mọ́ ṣé ìwà tẹ mọ́ra níbi nǹkan tẹ́lẹ̀ ni àbí kílẹ̀ jọ papọ̀. ẹbí mi tún ti inú màmá pa ewu màmá kọ́ra ó màmá pọ̀ fọ ni. come back here. jẹ́ kó tẹ̀lé ẹ̀ máa ṣe kó máa fojú sí i. ọ̀gá ń gbóríyìn ìfọ̀ ìbọn náà wá ń bóyún sí i àbójú mi kọ́ ni wọ́n ṣe mú ẹ wá bíbá yìí. ìgbàgede ayé ni mò ń lọ ọ̀nà ògbóni máa ń kọ́. ọmọ tó ṣe ọmọ tó ṣe. I have been diligent with my work, please. Ìjọ má magic kí n envelope It's a most you open that letter. I am sorry. Jẹ́ kí lọ bá wọn. Ṣé ẹ bá wọlé tí wọ́n sọ̀rọ̀ You Tí wọ́n sọ̀rọ̀ ìdí? Ta ni? Ẹlẹ́yìí ṣe nǹkan kan fọ́gà. Ṣé mi rántí béèrè lọ́wọ́ wọn pé kí ilẹ̀ ṣe kótó Show dáyé dúró? Ṣé wọn ò mọ̀ yìí pé àgbá òfìfo ló ẹ lè bìlí ìfọ̀rọ̀ yín nìkan ló sọ everybody ló ń rojọ́ ní o. Ah, ah. wọ́n ní pé gbogbo kádàrà àwọn ilẹ̀ ti lò pátápátá. ó ti gbọ́ fún ẹ ṣé níwọ̀n ló mọṣẹ́ ṣe ìwọ nìkan láyé ọ̀gá. bẹ́ẹ̀ ni tàbí wà lẹ́nu géètì ó fẹ́ wọlé ní tó ń tilẹ̀ ṣe ẹ̀sọ́ tó ti máa wọlé. ẹ sáà ní ṣé tí wèrè kan bá rí wèrè kan ẹ wèrè kan máa bá òun àwọn tó tún ẹ̀yà yóò máa pa tèmi ni wọn bí tèmi ni wọn. ṣé sábà bẹ pa ẹ ṣá. rẹ ṣé lè mèrè ṣe ṣá. ìyá rẹ̀ tíra ìdí ẹ̀. ó gbìyànjú ṣùgbọ́n òun nínú twenty five kí wá fún ní ten gram. kíni kíni kíni o máa nà ọmọ mi lára. a lórí ẹ wà gbogbo ìjà ojú tí mo fẹ́ dì báyìí tí bá ka márùn-ún tẹ́ bá dìde ẹ mọ̀ kí ni máa jó láàrin ogun fẹ́ o. èmi o tẹ bá dúró máa kọ pẹ̀lú ọ̀rẹ́ dárúkọ rẹ̀ sí ra. bá ṣe àfi tó bá ṣe pọ̀ pẹ̀lú mi ó dà mo ti gbọ́ torí àwọn ọmọ mi ó dẹ̀ promise mi twenty thousand naira nígbà tí ilẹ̀ mọ̀ níṣẹ́ ni mo lè sàn. yàrá yàrá balẹ̀ jáde yàrá yàrá balẹ̀ bàbá mi mo jáwé ni mo sọ yìí pé Jamal orúkọ mi Jamal ló ń pè mí lórí gbòòrò ayé. Jamal yes ọjà kòkòrò ọjà kùnú. ó wá sọ pé òun mú kọ́sítọ́mà ó fẹ́ wá lù ẹ́ mọ́lé ti tèmi ṣé àwọn ìlà máa sọ pé wá ṣe ń bí ni àbí ó. ibi tí mo máa bì kí ní ìsírè. kódà ìyẹn tó ṣáàjì mi gan mi ò price. mo price ẹ. ọ̀rẹ́ jẹ́ kí ló fà. àjẹmú ẹkùn wọn pèsè wọn dédé ló fi wọn búgọrọ múgọrọmù wọn lè wọn fà búṣẹrẹ àwọn àwọn mẹ́ta. ẹ méjèèjì tọmọ ẹ gbé gangan pé bóyá ọmọ òun tí mọ ọkùnrin náà ó ṣeé ṣe kí ṣe kó sin gbẹrẹ. mo ní nítorí wàá dójú tì tó wù àmọ́ ṣé o bí ìyáálé ilé tó ṣe gá sórí ọ̀la àgbà. tó bá wù mí mo lè ṣoṣo free kò káyé kò ká anybody. ẹ ti fìjà fọlọ́ ń jani irú tó ṣẹ́yìn yóò ní ṣẹ́yìn. ọlọ́mọ sì wí pé kò fi tipátipá bá mi ní àjọṣepọ̀ kó gba ìbálé mi ògo obìnrin mi kó fi agídí tipátipá kó fi gbà ní ọwọ́ mi. bí ayé wọn ò rí kó wá sọ ọmọràn bí fada kó wá rí. ẹ̀san ń bọ̀ kò sóhun tá a ṣe tó gbé ẹ̀san akéhùn ọ̀dàlẹ̀. gbígbọ́n lójú náà kíkún tójó ṣe é ti mọ̀ àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀pẹ́ ṣe é ti mọ̀ èrè ò lè máa ṣe kójó márùn ṣe é ti mọ̀. ilẹ̀ tó mú ṣìkà ohun rẹ̀ lè bàjẹ́ lówó tọ́ ṣùgbọ́n ẹ̀sán akẹ́ ohun ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ó ṣe kà tó tẹsẹ̀ mọ́rùn ṣé o ti gbàgbé pé ayé èdè rọ́mọ kò sóhun tó gbé lábẹ́ ọ̀run o kò sóhun tó ṣe tó ní kẹsàn-án rẹ̀ ẹ̀sán lájẹ́ o. dọ́gba dọ́gba dọ́gba dọ́gba dọ́gba dọ́gba. ènìyàn níjà níbi ire ọlọ́run òun nìkan èyí ò ṣe ló